Muyideen ilẹ̀ rí lóòótọ́ nǹkan ò ní ṣẹ̀mí yín ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ẹ má dàbí ẹ ọ̀rọ̀ yìí dàbí wọ́n nírọ́ ni wọ́n ní ṣé wọ́n ń ṣe fíìmù ni ṣé dírámà ló ń ṣe ni rárá o kò ṣe dírámà onísọlẹ́nu ni bọ̀dá Muyideen gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí òní yìí ló ṣẹlẹ̀ kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni wípé ṣé rí ẹ jẹ́ ká sọ díẹ̀ fún wa nípa ìwà àbọ̀dá Muyideen tí ayé tí wọ́n bá da ṣọ́bò King Afro olórin God bless you. Mr Muyideen ó jẹ́ ẹnìkan tó máa ń bínú gan tó bá bínú báyìí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí ìdí nìyí tó jẹ́ wípé ìyàwó tó fẹ́ yẹn blessing ìbùkún tó bá ti ń bínú ẹ máa ti gbọ́ nígbà tí wọ́n fẹ́ ṣèyàwó tó lédì yẹn bá ti débẹ̀ ó máa ń ó máa ń try láti calm òun la rí wípé ó máa ń ó lè calm ẹ̀ àwọn tó wà ní tí wọ́n jọ ń lọ sí church àwọn tó ń wà ní ọgbà yìí wọ́n á sọ fún pé Muyideen àwọn tó ń rajà lọ́wọ́ ẹ̀ wọ́n á ní pé Muyideen lẹ́nu gan ó dẹ̀ máa ń búyọ̀ tó dẹ̀ máa ń correct ẹ̀ ibẹ̀ kọ́ là ń lọ ó ń bínú yẹn ibẹ̀ kọ́ là ń lọ ó ní anger issue òun ni Muyideen ni kì í ṣe lórí ọ̀rọ̀ ìbínú yẹn gangan ni tó ṣẹlẹ̀ in tó ṣẹlẹ̀ ni wípé ní ọjọ́ Sunday wọ́n ní wọ́n ṣèsì nínú ìjọ wọ́n ní mú ìdí ò lọ wọn ò rí ṣe ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ̀yin tẹ́ bá fẹ́ràn èèyàn ẹ máa ní kán béèrè pé alágbájá kí ló dé tá a rí kó wá sí church lọ́jọ́ sá gbogbo bá ṣe wá ṣèsì yẹn kò wá kí ló ṣẹlẹ̀ ìyàwó níbo kí ló ṣe bọ̀dà mú ìdí ẹ lọ bá mi pè wá ṣé ò sí. Muyideen wá dé ó wá ta nǹkan mẹ́sẹ̀ ó wá ń ṣẹsẹ̀ kérékéré tẹ bá rí inú fídíò yẹn ṣẹpẹsẹ òdùn báyìí ìgbà tó dé lánàá ìyẹn àná monde. ó wá sọ pé ẹsẹ̀ ń dùn òun láti wá sọ pé ẹsẹ̀ ń dùn ẹ́ ó yá ẹ gbé ẹ bá wọ̀ ẹ bá fi nǹkan ṣẹsẹ̀ yẹn kí ló ṣe yín lẹ́sẹ̀ Muyideen Muyideen ni kan abẹ́ẹ̀ làwọn èèyàn ti ń yín mọ́ àwọn tó wà ní àgbàlá kò sí kankan tó ṣe bọ̀dá Muyideen lẹ́sẹ̀ ó dẹmọ ni àní ẹ bá ṣẹsẹ̀ yẹn èèyàn tó ń tẹ́sẹ̀ ń dùn ló mọ̀ pẹ́sẹ̀ ń dùn òun wọ́n wá ń sọ fún Muyideen wípé ṣé kìí ṣe wípé o tún lọ ta bàbá àjẹ̀bú lọ́jọ́ Sunday nítorí ohun tá a ṣàkíyèsí ni wípé ọjà tó wà ní ṣọ́ọ̀bù yẹn ti ń lọlẹ̀ wàhálà dẹ̀ ti wà lórí afẹ́fẹ́ tí àwọn èèyàn ń pariwo pé ṣé Muyideen nìkan ni wọn ò lè máa gbé Muyideen wá síta wá sọ pé àwọn ah, gbé wá lónìí ó yá o ẹ wá tó tọrọ owó fún ó yá o ẹ wá ti owó fún Muyideen the only thing tí mo tí mo sọ fún tí wọ́n lè ṣe ni wípé ẹ jẹ́ kí wọ́n mọ́nítọ̀ Muyideen bó ṣe lọ́n ta bàbá àjẹ̀bú yẹn kọ́ mọ̀ máa fún ní chance láti máa lọ ta bàbá àjẹ̀bú torí owó ló máa ń fi bàbá àjẹ̀bú tó bá ti ta ọjà báyìí ó máa ṣe kọ́rọ́ báyìí ọ̀dọ̀ bàbá àjẹ̀bú ló ń lọ owó orí gbígbẹ owó orí tútù ni wọ́n fi set ẹ̀ up ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ Muyideen wá padà lọlé ó wá lọ sọ fún ìyàwó ẹ̀ ó wá sọ fún ìyàwó pé àwọn ò tiẹ̀ láì kí ló ń ṣẹlẹ̀ má dẹ̀ máa ṣọ́ọ̀n káàkiri wọn ò tiẹ̀ fẹ́ kóun ní free movement ṣé òun ò lè lọ bí tó wù òun ò lè lọ bí tó bá wù ó lè ṣe nǹkan tó bá wù òun ni kì í ṣe wípé o ò lè ṣe nǹkan tó bá wù ẹ́ bó o ṣe wà yẹn ní àgbàlá Gabriel ayé ti fojú sí ẹ lára pé ibẹ̀ ló wà wọ́n àwọn kan ń dúró nídúró wípé kó dáa fún ẹ àwọn kan dẹ̀ ń dúró nídúró ní wípé ẹ jẹ́ ká wo ohun tí ó tẹ̀dí ká mọ ohun tó máa tọ̀rọ̀ ẹ̀ tó máa ti ẹ̀ tó máa tọ̀rọ̀ ẹ̀ tó máa ti bẹ̀ jáde káwọn tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀. àwọn kan retí pé ẹ jẹ́ káwọ̀ bóyá ó tún máa jáde síta wọn àti wá gbé tọrọ owó. wọ́n wá sọ fún pé you we have to monitor ẹ. Eh a ní láti máa guide ẹ. wọ́n kàn bá wí ẹnu ni wọ́n fi bá Muyideen wí. òní ló kúrò ní àgbàlá Gabriel. Muyideen wá rò wípé kí lòun lè ṣe géèmù burúkú wo lòun lè gbá ó wá lọ mọ̀ọ́mọ̀ gbé gbá ó wá gba Bódìjà lọ kò sẹ́rù kankan nù ẹ ó wá ń fà ìdí àkiri ó ti mọ̀ pé ayé dá òun mọ̀ ìsọlẹ́nu ló dẹ̀ ń wá. ayé dá Muyideen mọ̀ ìsọlẹ́nu ni Muyideen wá. Muyideen wá mọ̀ ọ́n mọ̀ gbàgúdìjà lọ kó orú ẹrù o kò sẹ́ni tó gbẹ́rù fún o ó wá ṣòṣùká ó wá ṣe bí alábàárù ó wá rìn káàkiri. láwọn èèyàn bá sọ pé àbọ̀dá Muyideen kọ́ ẹni bọ̀dá Muyideen kọ́ ni ó ní wọ́n ti ẹ jọ̀ọ́ ṣé ó ní wọ́n gba ìyàwó lọ́wọ́ ṣé wọ́n tún pásítọ̀ Gabriel tún fẹ́ fẹ́ ìbùkún ó máa tún fẹ́ mọ́ pásítọ̀ Mrs Blessing ni. ìsọlẹ́nu ni Muyideen ṣe ìwé ilẹ̀ ẹ̀rín kan pa mí ni mo bá ẹni tó jẹ́ pa pastors ó ní ìwé ilẹ̀ rèé níwájú òun mo ní kílé tẹ̀ ìwé eléré mo ní kílé tẹ̀ kówé ẹ̀ fún kó lọ ta bàbá àjẹ̀bú gbogbo nǹkan tó bá ti fún máa lọ ta bàbá àjẹ̀bú ni and people are trying to wípé okay o ti marry nsìn o ò ní pẹ́ máa bímọ you have to plan for your future you have to plan oh, oh you cannot be a lazy man okay táwọn èèyàn bá wá dáwó fún ẹ tọ́jà kún bó ṣe kún yẹn wọ́n ní wọ́n ní ṣé wọ́n gbé yín lọ́wọ́ ẹ̀ ta ló túbẹ̀ ṣógun wà kí náà wọ́n ní ṣé wọ́n gbé yín lọ́wọ́ ẹ̀ ṣé àmọ̀ wípé ó ti kàn yín yẹn gbà kan wọ́n tún ṣẹ̀ ṣe míì fún ni tí wọ́n tún gbé yín lọ́wọ́ ẹ̀ <laughs> wọ́n ìdí ní ẹnu ìsọlẹ́nu ni ìwà tí mú ìdí ìwù yẹn kò dẹ̀ bẹ̀rù ọlọ́run ni. mú ìdí ìfẹ́ sọ pásítọ̀ gíbẹ̀ lẹ́nu ó fẹ́ sọ di èèyàn burúkú láwùjọ oore nìyẹn dẹ̀ fun, fún un ṣé wà tó wù yìí amúni súnni lóore ṣe ni ṣé mo mọ̀ wípé ọ̀kan lára àwọn èèyàn Àgbàlá Gabriel tó wà l'Amẹ́ríkà tá a wà yìí tí mo mọ̀ dáadáa Bùrákẹ́yìndé plans tó wà ń bẹ̀ wọ́n fẹ́ bá Muyideen àti ìyàwó ẹ̀ wọ́n fẹ́ bá a to US traveling. ọ̀la tó ń jẹ Muyideen kan ló mọ bọ̀dá Kẹ́hìndé rí Àgbàlá Gabriel ló mọ Kẹ́hìndé rí tí wọ́n sọ wípé ìwọ àti ìyàwó ẹ ó ya ẹ lọ gba international passport Ogun State gan ni wọ́n ti ní kán lọ ṣe kó lè tètè jáde kán lọ ṣe wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti mú lọ síbẹ̀ òun àti ìyàwó ẹ̀. ẹni tí wọ́n bá plan ìrìn àjò ìgbésí ayé ẹ̀ bó ṣe máa dáa the only thing tí Muyideen fẹ́ fi san oore fún pásítọ̀ gíbẹ̀ ni pé kó sọ lẹ́nu torí pé wọ́n bá ewì lé lórí ọ̀rọ̀ bàbá àjẹ̀bú. mọ̀mí adé mọ̀mí adé fún mi kẹ́ yẹ́ Muyideen needs to be under mental health only therapy intervention and you are very right because on a normal day ó yẹ kẹ́ mọ̀ pé Muyideen lẹ́nu gan-an on a normal day tí wọ́n bá bá ẹ wí tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pe, orí ẹ̀ pé tí ò nídìí mental health rẹ̀ eh, tí ò dẹ̀ nídìí eh, kíni mental tán sọ yẹn tí ò mental health ó yẹ kó mọ̀ yìí pé ìgbésí ayé òun kó lè ní ìtumọ̀ kó lè dáa kí gbọ́ngbọ́n lè kàn sí o ó ní pastor Gabriel yìí ọ̀nà ẹ̀ ló ń ṣọ́ fóun mú ìdí òmọ́ rí náà àwọn ọmọ ìyá Muyideen wà bẹ ọmọ bàbá ẹ wà bẹ tí wọn ò tí ì travel tí ò tí ì plan pé à báwo lẹ ṣe máa travel bọ̀ nítorí pé ìrànlọ́wọ́ dé pé ẹnìkan fọwọ́ sọ̀yà pé ok máa ṣe nǹkan báyìí o kò dẹ̀ ní kò ní fẹ́ kí nǹkan tí ẹni yẹn fẹ́ ṣe kò ní di lọ́wọ́ that is Pastor Muyideen for you òun gangan fúnra rẹ̀ pẹ̀lú ìwà tó wù yìí kí ó lọ wò ó dáadáa ṣé kìí ṣe wípé ó ní ogun nínú ayé ẹ̀ nítorí báwo ló ṣe máa wò sùnsùnsùnsùn tó máa sọ pé o fẹ́ fi gígú ojú olóore ẹ̀ ìyàwó Muyideen kan ṣe hà nínú ilé ni hà wọ́n ti ń wá látàárọ̀ o wọ́n ti ní kó máa wá Muyideen látàárọ̀ o kó tó di pé fídíò eh, yẹn surface pé à ah, so ah, Bódìjà ló tiẹ̀ lọ wọ́n ti ń wá mú ìdí látàárọ̀ dáàdì mi àìbó ní ìyàwó sọ̀rọ̀ pé òun ò rí dáàdì mi ò rí ìyàwó wà nulẹ̀ o ìyàwó nìkan ló wà nulẹ̀ ó fi ìyàwó sílẹ̀ nínú ilé ìkórìíra àṣeyọrí kábíyèsí ọlọ́run wọ́n ní it's not him wọ́n ní kì í ṣe òun mọ́ mi ta wá ni ṣojú lásán wá ni ká wá pè ní ṣojú lásán níka ẹ̀wọ̀n fóònù wo ló dún ṣé ìṣe pé tí mo fi ń ṣe ṣó ìlú ọdún mi ò pè kọlù rẹ̀ ṣojú lásán wá ṣé ọ̀rọ̀ yẹn kò wá dàbí pé ó ya everybody lẹ́nu ni crown block wọ́n lógun ìdílé ni àwọn ogun kan wà tó máa ń dúró sí ìkórìtà ìṣerere ẹ̀dá pé níbo sẹ́ ó fẹ́ ṣoríire lójú wa ogun ṣìṣe ṣìṣe lélẹ̀ ìwà tẹ́lọ́dọ̀ àwọn tó ń fẹ́ràn ẹ mo wòye pé ìkan yẹn ló ń ṣe Muyideen mọ́mí Abọ́sẹ̀dé BMK báwo ló ṣe máa ronú ṣé ẹni tó gun ṣe ṣé ṣọ́ọ̀pù ogun ni ṣá àbí kà ṣé ẹni tó gun ṣe Muyideen dẹ̀ ronú pé òkè jẹ́ bó ṣe lè ba tọ̀tẹ̀ èèyàn jẹ́ ó ti bàyí pé ẹni tọ́lọ́run ò bá tiẹ̀ jẹ́ kò sẹ́ni tó lè ba tẹ̀ èèyàn jẹ́ jẹ́ kí n lọ sí ọjà Bódìjà kí n lọ ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ ṣe alábàárù òní ló la o òní ló kúrò mo lè fi mẹ́sẹ̀jì hàn yín o tí mo sì béèrè wípé ìgbà wo ni Muyideen kúrò nù lé wọn ní this morning mi ò kú lè parọ́ fún yín this morning ni o this morning ni o. this morning ní ọmọ ti pé àwọn èèyàn kódà yàtọ̀ sí pásítọ̀ Gabriel àwọn pa àtàwọn tó wà nínú eh, ní church mo ti bá àwọn èèyàn sọ̀rọ̀ o ìyàwó gan ṣe hà ní o wọ́n ti ń wọ dádì tiẹ̀ ní mú ìdí àmẹ̀bọ̀dá mú ìdí ìdá ìgbà tí ìyàwó sọ pé à ah, ṣé eh, ẹ̀rí ni mọ́kàn jáde tó ní wọ́n ti sọ pé ṣèṣe pé ó tún lọ ta bàbá àjẹ̀bùgbà tó tún kúrò láàárọ̀ yìí. ìyàwó wà nulẹ̀ Bíọ́lá eh, Bíọ́lá Akínúbí Dáramọ́lá ìyàwó ẹ̀ wà nulẹ̀ ta ló fẹ́ gbà ìyàwó lẹ̀ ṣé pásọ gíbẹ̀ fẹ́ fẹ́ ìyàwó méjì ni ó máa tún fẹ́ ìyàwó Muyideen tá a ti ṣèyàwó fún ẹ wojú owó tí pásítọ̀ Gabriel ná ẹ wojú ọdúró owó táwọn fáǹsì ná pé kí wọ́n lè ṣèyàwó fún Muyideen ṣé pásítọ̀ Gabriel máa fẹ́ ó máa fẹ́ yàwó ó máa fẹ́ lé lórí ni. mo ń bọ̀ màá fi mẹ́sẹ̀gì kan hàn yín. ẹ wò ó When did he leave the house? So oh? it's this morning, ma. Mo kàn fẹ́ kẹ́ ẹ rápá abẹ yẹn ni. Àárọ̀ yìí ni o, gbogbo ń tẹ́rí òní lo ṣẹlẹ̀ o, àárọ̀ yìí ló ṣẹlẹ̀ o. Ṣé ẹ ṣúọ̀ pé ọ̀rọ̀ yìí? SK Aremu, God bless you, sir, ẹ kọjọ́ mẹ́ta, ṣẹ wà. Òní ló ṣẹlẹ̀ ṣé bí eh, Muyideen bá wá mú gbogbo owó ọjà yẹn ti fẹ́ tán ṣé mọ̀ pọ́jà yẹn ti lọlẹ̀ pásọ kíbẹ̀ ló máa ń fa ìdí à ó yá gbà á tún máa fi kún ó dẹ̀ ti níyàwó we are expecting Muhyiddin to be a better man to be a better person now that you are married a dẹ̀ ti nígbàgbọ́ pé lady yẹn ó máa ń ó kápẹ́ bákanbákan at least ó máa ń tó bá ń bínú ṣé gbogbo yẹn bá ń da tó bá ń pè kò ní dáhùn kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ kẹ́ máa sọ pé Muyideen at least bí ẹ̀yìn ìbùkún bá sì sọ pé ah bùrà Muyideen ṣe àmọ̀ nítorí ìfẹ́ tó ní city love ń ṣáàkì ẹ̀ ó máa ń calm down. ohun tó mú kí Muyideen lọ sọ fún ìbùkún wípé wọn ò fún òun ní freedom òun ò ní free movement nínú ilé kílẹ̀ tó máa máa fi ṣọ́ òun ṣòwò lè ṣe nǹkan tó bá wù ú ni. nítorí pé wọ́n advice ẹ pé ọjà tó ń tà yìí jókòó tì í tó bá ti ń tà tó máa fi rà míì padà ní kì í ṣe pé wàá wá tó bá ti tajà báyìí tó bá ti ta oye tó bá ti tà báyìí gbàùn ó di ilé bàbá àjẹ̀bú tó bá ti tà kan báyìí ó di ilé bàbá àjẹ̀bú. wọ́n dẹ̀ fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ ó ń yọ̀ ni ó mọ̀ pé wọ́n fẹ́ràn òun ìsọlẹ́nu ló wá mọ̀ọ́mọ̀ ní díẹ̀ jáde kí mo lè fi ṣe máa kémi náà ṣèkà fún ṣé ẹ ṣọ́ọ̀pù orí imú ìdín ṣé kò ṣe pé spiritual battle ah, crown block ó fẹ́ẹ̀ dàbí spiritual battle o because èmi ò mi ì lè imagine béèyàn ṣe máa ṣe bẹ́ẹ̀ kéèyàn ṣe máa ṣe báyẹn sí olóore ẹ̀ báwo lèèyàn ṣe máa ṣe báyẹn sí olóore ẹ̀ ẹni tó wù ẹ́ sùn sùn sùn tó mú ẹ kúrò nínú ẹ̀gbin. E tó mú ẹ wá sí níbi tí ìmọ́tótó wà ẹni tó wò tùtù tó mú ẹ kúrò lórí street wípé bí ò yẹ máa bọ̀ jẹ́ ká fi ẹ́ sí ibi tí ọkùnrin á ti balẹ̀ tí wàá ti máa jẹ tí wàá ti máa mu ẹni tó wò sùsùsù tó rò pé ha abẹ́ bíríìjì òye alágbájá ẹ jẹ́ ká kọ́lé ayọ̀ fún ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run kọ́lé ayọ̀ fún ẹ. ẹni tó wò sùnsùn tó sọ pé à Muyideen tó sọ pé à bí mo ṣe wà yìí ṣé ẹ ti bímọ ọmọ kẹ wálẹ̀ bí bá rí obìnrin bó bá làálẹ̀ gan wọn ò lè gbọ́rìn mi sí débi débi pé n ó fi kìnìún abẹ́ mi sí èmi ò bó bí sùn rí wọ́n wá wò sùnsùnsùn wọ́n ní no pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí o ní láti settle down ìwọ náà gbọ́dọ̀ dọlọ́mọ láyé wọ́n fẹ́ ìyàwó fún ẹ wọ́n kọ́ ilé fún ẹ wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ wọ́n ra ọjà síbẹ̀. Si bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá sọ pé tọ̀ orílẹ̀-èdè nàìjíríà kan ló dé bẹ́ẹ̀ ló takú sí àníwọ̀n náà ó tiẹ̀ lórí ọ̀fẹ́ láti wọ bàálù kúwọ̀n náà tiẹ̀ lọ sí ìwà àtìyàwó ẹ kẹ́ ẹ lọ káàkiri ó ṣeé ṣe lọ́jọ́ iwájú o lè sọ pé o fẹ́ relocate mọ́mí Rashidat ẹni lórí òní fìlà ìwà aláìmoore gbáà ni mú èdè ìwò èmi ò mọ̀ bóyá ogun àfọwọ́fà ni àbógun ìdílé o ṣùgbọ́n àwọn ẹbí Muyideen gbọ́dọ̀ wọnú àdúrà fún un torí ọ̀rọ̀ yìí ó fẹ́ ṣe pé kò ìṣojú lásán wọ́n bá ẹ wípé ó ah, ah. wá church lọ́jọ́ Sunday ṣé ò sí o lẹ́sẹ̀ ń dùn ẹ́. Eh? Pastor Gabriel ní kí wọ́n bẹ́ẹ̀ tọ́jú ẹsẹ̀ yẹn ẹgbẹ́ wa kí ló ṣe yín lẹ́sẹ̀ ṣé abájọ èmi mi ò mo ṣáà ń wò lọ́jọ́ Sunday mi ò rí yín ní church Muyideen ìgbésẹ̀ wa kí ló ṣe é Pastor Gabriel ní kí wọ́n bẹ́ẹ̀ fa ẹsẹ̀ yẹn kí wọ́n bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ àṣé ò dẹmọ ni bó tẹ̀ ṣe kó tún dẹmọ gan pásítọ̀ ni ẹni tó lẹ́sẹ̀ ló mọ bí nǹkan ṣe ń ṣe òun náà ẹ bá ẹ wò ẹ bá ṣe ẹ bá tọ́jú ẹ̀ bọ̀ ṣé Muyideen ṣé kì ṣe wípé bàbá bá ló lọ ta o ṣé tí wọ́n bá ń sọ fún èèyàn pé owó ọjà tó bá ń tà kó fi ṣe rere kó má fi ta bàbá àjẹ̀bú ẹ dákun àjọ kí lèèyàn fẹ́ kó nínú bàbá àjẹ̀bú kó o tó di pé o sọ pé o ní tíríṣọ o ní kíní kan kíní kan kó o tó di pé o ń wíìnì ṣé o mọye tí wọ́n gan o ti kọ́kọ́ ná ni ẹlòmíì gan wà ìjọ tó ti ń ta bàbá àjẹ̀bú ìjọ tó bá jàjà rí three thousand tó bá tó bá jẹ three thousand báyìí tó ń dán bá jókòó tó bá calculate oye tó ti lọ àmọ́ ìpé kò pé òun Yorùbá dẹ̀ sọ wípé oògùn téyàn ò bá ti fowó ṣe wọ́n lẹ́yìn àrò ló ń gbé pẹ̀lú gbogbo wàhálà Pastor Gabriel lórí lórí Muyideen Mr Muyideen ó dẹ̀ Muyideen dẹ̀ ó dẹ̀ ìjòyè àfibisó lóore. èmi wá ń béèrè ìbéèrè ṣé kìí ṣe wípé orí Muyideen ò rọ̀ mọ́ ṣé kìí ṣe wípé ìṣẹ̀dá Muyideen pẹ̀lú ogun ayé ẹ̀ wọ́n ti sọ fún un wípé àní pé ó máa rìn kiri ni. ọlọ́run má jẹ́ kógun ayé borí wa ṣé kìí ṣe wípé wọ́n fẹ́ dá Muyideen padà sóko àárọ̀ pé àní alábà àwọn ọmọ ṣiṣẹ́ kó mọ rìn kiri náà ni ó mọ struggle kó tó jẹ kó tó mu ni. ó ti mọ̀ pé wọ́n mọ̀ ó mọ̀ ó mọ̀ èmi ò mọ irú èrò tó lè wọnú ọkàn mú ìnìkan wá rò pé ah kọ́ tí mo máa fi dí pẹ̀lú Pastor Gabriel yìí mo mọ̀ nǹkan tí màá ṣe fún ṣé ẹ̀ ń bínú ni ẹ̀ fún mi ní free movement tàbí okay ó dẹ̀ lẹ́nu ó ní wọ́n gbàyàwó lọ́wọ́ ẹ̀ wọ́n wá ń béèrè ilẹ̀ ó ní à ah, wọ́n fún mi ó wà lọ́wọ́ wọn òun sọ bí ẹni wípé wọ́n gbalé lọ́wọ́ ẹ̀ ìyàwó ẹ̀ tó wà nínú ilé ṣé ìyàwó ni wọ́n lé òun jáde ìyàwó ń bẹ nínú ilé tó ń retí Muyideen ìyàwó ń bẹ nínú ilé tó ń retí Muyideen wọ́n ti ń wá Muyideen látàárọ̀ ìgbà tí kú tó jáde wọ́n ti ẹ̀ sọ pé ẹ fi ilẹ̀ bóyá ó ti lọ ta bàbá àjẹbù kọ́ ló jẹ́ kó gbọ́ràn o sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ o sì kúrò nílé ìgbà tó máa gbúrú ẹ̀ ọjà Bódìjà ló lọ tó wá lọ wá páànù wá gbé sórí bẹni pé òun ṣalábàárò ẹ wọ aṣọ tó wọ̀ ṣerú aṣọ tíyàn fi ń ṣe tó fi ń ṣalábàárò nìyẹn ẹlòmíín wà tó bóyá orí tó gbé wá gan ó lè mọ́ gbórí ọ̀rọ̀ wálé kẹ́ orí ọ̀rọ̀ wáyé kéèyàn fẹ́ fi tipátipá kó fẹ́ sọ́dọ̀ olóríire orí ẹ̀ lè mọ́ rọ̀ mọ́. orí ẹ lè máa rọ̀ mọ́ bóyá kò gbóríire wá tí pásọ gbígbẹ ṣáà ń tra ìpè kó lè dáa fún gbogbo ohun tí màá yẹn dẹ̀ ń gbìmọ̀ràn fún gbogbo plans ẹ̀ ni wípé kí wọ́n bá kán ṣe kígbésí ayé ẹ̀ kó nítumọ̀. Pastor Gabriel gbìyànjú títí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí fẹ́ dàbí ogun mo dẹ̀ máa fi mo máa fi àsìkò mo máa fi bẹ̀ pásọ Gabriel ẹ jọ nítorí ìtọ́lọ́hún ẹni kan lọ mú Muyideen wá kan lọ wá padà wá ságbàlá Gabriel ẹ tan live chat lọ́la ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbogbo àgbáyé ẹ jẹ́ kán rí i ẹ jẹ́ kí wọ́n rí bàbá Bánkẹ́ Fáṣẹ̀wà ẹ jẹ́ kí wọ́n rí Muyideen ẹ jẹ́ kí ìyàwó ẹ̀ náà ẹ jẹ́ kó bá wọn sọ̀rọ̀ ẹ fi ìyàwó hàn ìyàwó wà nulẹ̀ arábìnrin yẹn ń sunkún ni. pásọ bíi gangan nígbà tí wọ́n sẹ́ndì ah, wọ́n ṣe sẹ́ndì ẹ̀sìn báyìí mo ti jù sí wọn wọ́n kàn ṣe hà ní pé ah, ṣe bí wọ́n ní ó jáde wọ́n ah, ti kàn lọ́wọ́ ṣé kò tí ì dé ni ṣàpínlẹ̀ tí ń ṣú Nàìjíríà. aláàánú ni pastor Gabriel ojú àánú tó dẹ̀ ń ṣe kò ní ṣàkóbá fún Yorùbá ní oore níwọ̀n ṣé ẹ rí pé ìgbà míì máa ń wà tẹ́ bá ṣe oore fún èèyàn gbà míì èmi mọ̀ yìí pé béèyàn bá ṣe oore fún èèyàn kúkúrú gbà míì èèyàn gíga ló máa ń san èèyàn dẹ̀ lè ṣe oore kó ṣe fún èèyàn gíga kéèyàn kúkúrú san so mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí pé but èmi fẹ́ wò wípé. Eh, Muyideen yàtọ̀ sí pé ká sọ pé ó níwà ìsọlẹ́nu ó níwà ìkà ó tún rí ogun ó traces ogun nínú ayé ẹ̀ ogun tó já já já já já bíi thirty eight years going to forty years tó ń rìn kiri lójú títì tó ń ta car charger ṣé kìí ṣe pógun yẹn náà ló tún wá tún wá yọrí padà báyìí tó wá fẹ́ dá padà fúnra rẹ̀ ló wá fi ẹnu ẹ̀ pè ìpèkúpè sínú ayé ẹ̀ alábàárù àfi bẹ́ẹ̀ pé wọ́n ń ṣe fíìmù ní Bódìjà ó mọ̀ọ́mọ̀ ni ṣé mọ̀ pé lẹ́yìn tí wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ yẹn inú ẹ̀ ti dùn pé yes eléyìí máa lọ ẹ rí i pé fídíò ẹ̀yọ kan yẹn òun ló rìn káàkiri kì í ṣe fídíò ọ̀tọ̀ọ̀tọ̀ mission accomplished pé ẹ̀hẹ́n àwọn kan ti rìkọ́ọ̀dù mi eléyìí náà máa jáde síta if not so ó yẹ ká different people èèyàn lóríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ó yẹ kárí fídíò yẹn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ káwọn èèyàn ṣe apá bí ó tún ru ẹrù sórí apá bí ni káàrí lóríṣiríṣi just one case yẹn náà láàrin and a short one mission accomplished video tó kún fún ìsọlẹ́nu ìbanilórúkọ jẹ́ ìwà èrí tó bá tiẹ̀ fẹ́ ṣe móvì ṣèbí irú àwọn bàbá bá ń kẹ́fà nǹkan kan yìí gbogbo wọn wà ń bẹ tí ó sọ fún àwọn tá a pè pọ̀ ṣeun lágídígbà wà ń bàdàn àǹtí Rónkẹ́ tó bá kàndé láti UK làbánítọ̀ àǹtí Rónkẹ́ Òṣòdì Òkè ẹbọ ibẹ o ó fẹ́ ṣe ṣẹlú ìdí àmà tiẹ̀ máa ṣe pranks is that not too expensive ká ní ó bá tiẹ̀ jẹ́ April fool April first àbàtẹ pé April fool ni. Funke Orimolade. I want to believe so. ó dẹ̀ lè ṣeé ṣe bóyá ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí mu àwọn nǹkan ìmúkùmù ẹ̀yẹn ó ti bẹ̀rẹ̀ sí mu padà gbogbo àwọn nǹkan tí wọ́n ní kó má ṣe mọ́ kí ìgbésí ayé lè ní ìtumọ̀ onú ń padà ṣe wọ́n lọ́mọ èèyàn ló burú kan ní okùn adé Uncle, ọkọ ọkọ adé Ridwan Adéyínká wọn only need the spiritual assistant When he please Pastor Gabriel don't give up on him. ilẹ̀ ti ṣú báyìí nàìjíríà mọ̀ pé tílẹ̀ bá mọ Pastor Gabriel máa jáde síta foundation God bless you wọ́n máa jáde síta wọ́n máa bá wa sọ̀rọ̀ lé lórí ẹ máa rí Muyideen ẹ máa rò náà tó fẹnu sọ jẹ́ káti ẹ̀gbọ́n láti wá gbọ́n tí Muyideen fẹ́ sọ tílẹ̀ bá mọ́ ṣàpò ti ṣe mission accomplished ó ti ṣe tó fẹ́ ṣe tán báyìí ẹ jẹ́ ká wá gbọ́n tó fẹ́ sọ torí ebi ò pa oúnjẹ wà nulẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀ àwọn ọjà tó wà ń bẹ́ ó sì tilẹ̀kùn mọ́ tó fi kúrò kéèyàn tó kúrò láti ẹni tó bá mọ Àgbàlá Gabriel kó tó dé Bódìjà ṣé ẹ mọye wo ó máa jìnnà two experiments ni o ẹ bèrè lọ́wọ́ àwọn tó mọ bẹ́ẹ̀ o Ẹgbẹ́dá local government òun ni eh, church pastor Gabriel wà o Bódìjà yẹn Ìbàdàn north Ìbàdàn north local government ni under ẹ̀ ni Bódìjà wà Bódìjà market wà so for him kó tó fi local government Ẹgbẹ́dá local government lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ tó jẹ́ pé ah ah. tí ì ṣe pé bóyá northwest Ìbàdàn northwest southwest or southeast Ẹgbẹ́dá local government ni, outskirts kó tó wá kúrò mẹ́ kó wọ moto, wọ mọ́tò wọ mọ́tò wọ mọ́tò ẹ wò ẹni tó bá mọ obìnrin dáadáa ẹ gbá mi sọ iye mọ́tò tí Muyideen wọ́ọ̀dẹ̀ Bódìjà láti Ẹgbẹ́dá local government láti church wọn ó mọ̀ọ́mọ̀ ni ẹni tó bá mọ Ìbàdàn dáadáa ẹ máa mo nǹkan tí mò So ó mọ̀ọ́mọ̀ ni ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni ọdún tó tó sìn bẹ́ẹ̀ ni ọmọláyọ̀ àwọn tó mọ Ìbàdàn nìyẹn is too far far bẹ́ẹ̀ ni ó jìnnà ó far far gidi ni like four buses ṣe ń gbọ́ I stay in Ìbàdàn is very far Adéyínká Adétòrò Mommy Moshe God, God bless you. So all the people pé all believe people bóyá want camp òun síbẹ̀ yẹn òun free. She mọ̀ pé ẹni tó bá dẹ̀ ti gbé ìgbé ayé kó máa rìn káàkiri tẹ́lẹ̀ ẹgbẹ́ dátò Ìwó road Ìwó road to Bódìjà. Ẹgbẹ́ dátò Ìwó road lẹ́sàn-án ibi tí ibi chọ́ọ̀chì Pastor Greenberg wà ẹ máa wọn mọ́tò débẹ̀ dé Ẹgbẹ́dà ẹ tó bá mọ tó bá mọ church Àgbàlá Gabriel ló máa sọ fún yín wọ́n ṣe máa wọ mọ́tò ó jù bẹ́ẹ̀ lọ. ṣe gbọ́ wọ́n ní ìdí àchọ́ to junction from junction to Iwo road ó jìnnà ó kù díẹ̀ káàtó kò wá use ẹ God God bless you kò wá use mọ́ lifestyle wípé kò ṣe bí big man kó o jí làárọ̀ kó kó o jẹun kó o jẹun tán kó o wá lọ sí ṣọ́ọ̀bù kó tajà ó mọ̀ kó o kó délé kó freshen up kó o gba tẹ́gùn bóyá kí ló ń ṣẹlẹ̀ ok ní church ẹ jẹ́ ká lọ sí church premises bí àwọn ń ṣe live ńbẹ̀ ẹ jẹ́ ká dúró síbẹ̀ ẹ jẹ́ ká wò kí ló ń ṣẹlẹ̀ ìyàwó mi kájọ dẹ̀wẹ̀kẹ̀ no ó dàbí pé ìrìn yẹn ìrìn yẹn ó dàbí pé ó mọ̀ lára from Ẹgbẹ́dà to Ìwó road ó jìnnà gan o bóyá ó fẹ́ máa rìn káàkiri ni èmi ò bá dẹ̀ fi àsìkò máa fi rọ pastor Gabriel tẹ́ ẹ bá ti fi hàn lọ́la ẹ jọ ẹ kó ìwé ilé ẹ̀ fún tó bá máa tà á kó tà á tó bá fẹ́ fi mú ba tó lọ fi play bàbá àjẹ̀bù kó lọ fi play bàbá àjẹ̀bù èèyàn máa ń èèyàn máa ń fi ipá èèyàn lè fipá mú ẹṣin lọ sódò èèyàn ò lè fipá fún lómi mu èèyàn lè sọ pé kẹ́nìkan wá ṣoríire ṣùgbọ́n kò sí garanti wípé èèyàn lè jẹ́ kó ríire yẹn kó bá kalẹ̀ because kò sí lọ́wọ́ èèyàn ọwọ́ ẹ̀ àtọwọ́ ọlọ́run ló wà tẹ́ ẹ bá ṣoore fẹ́ dà á Deborah Bankole tẹ́ ẹ bá ṣoore fẹ́ dà á tẹ́ ẹ bá ṣoore fún yàn oore yẹn kó lè jàjẹ́ pẹ́ àjẹmọ́ní nínú ẹ̀ ẹni yẹn gbọ́dọ̀ roko sábẹ́ ẹ̀ kó wà serious tó bá fẹ́ tà á ẹ jẹ́ kó tà á tó bá fẹ́ fi lọ play Baba àjẹ̀bù kó fi play bàbá àjẹ̀bù ṣùgbọ́n the only thing tó kàn máa disappoint àwọn èèyàn ni wípé aṣọ Gabriel ló lọ bá tọrọ ìyàwó àwọn fámìlì ìyàwó okùn adérídùn adéyínká wọ́n ní he has spent almost two thousand naira for for for transport from past church pastor Gabriel dé Bódìjà owó wà lọ́wọ́ ẹ̀. wọ́n lọ bá tọrọ ìyàwó ìgbà tó bá wá yọwọ́ lọ́rọ̀ ẹ̀kọ́ táwọn ń rò nìyẹn o bóyá lára tó ń rò nípa táwọn bá wá yọwọ́ lọ́rọ̀ ẹ̀ táyé ẹ̀ bá wá da dáadáa nídàkejì kí làwọn fámìlì ìyàwó fẹ́ máa sọ pé wá tọrọ ẹ̀. Mummy Odunlami, my observation from day one, he was just pretending, not his lifestyle. àánú ìyàwó ẹ̀ ló wá ń ṣe mí báyìí pẹ̀lú ìwà tí bí ọwọ́ tó lọ yọ ẹ̀ mi ò ah ó dàbí pé ọ̀rọ̀ ẹ̀ àdúrà ẹ̀ kù kan. gbogbo ẹ̀yin tẹ́ bá ń kọ̀kọ́ kúkọ síbẹ̀ yẹn ẹ̀yin ẹ̀yin tẹ́ jẹ́ haters ẹ̀ you don't need it. ọlọ́run á dáríjì ẹ̀yin tẹ́ bá sọ̀sọ̀kùsọ. bí bàbá kan wà lẹ́nujọ́ mẹ́ta mo tún rí i pé over three million wọ́n ti raise ẹ̀ fún wọ́n dẹ̀ post ẹ̀ tó bá jẹ́ ipò fẹ́ jẹ́wọ́ ẹ̀ mọ́lé o máa jẹ́ why are you calling four one nine pastor may God forgive you ìwọ gan fúnra rẹ tó ń pèyàn ní four one nine ta ló ṣoore fún rí ìgbésí ayé ta ló yí padà rí ìwọ gangan fúnra rẹ tó pẹ nìkan ní four one nine oore wo ló ṣe five million really ta five million kẹ ta lo ṣoore fún rí olórí burúkú wo nìwọ sọdọ lórí rere àti pé nínú owó tán sọ yìí yeye oge adenike how are you inú owó tí wọ́n sọ yìí tí wọ́n fi ṣe àánú fún àgbàlá Gabriel èló lówó tiẹ̀ nínú ẹ̀ka dá padà fún ẹ you don't jump into conclusion ló fẹ́ wo mẹ́sẹ̀jì ẹnìkan ìyá alájẹ ló bẹ̀rẹ̀ tí mi wá rí mẹ́sẹ̀jì yẹn mọ́ ni. Mọ́mísìkẹ́mi Olúfáyọ̀ Fúnkẹ́ Glorious Bísí Ológe àwọn tó mú kàn ṣé nígbà tí mo rí fídíò yẹn mo kàn mọ̀ yá. Ah, okay. I didn't care how you But come over, I say no no no no no he wants to go back to the street So ni ogun ayé ò ní borí wa tó bá jẹ́ pé ó ni ogun náà ló máa tì kó lọ ṣe kó lọ ṣiṣẹ́ ogun ló máa tì káyé lè tẹ̀mí ìkórira sí torí excuse to forgive Lola. lọ́la ẹ jẹ́ kílẹ̀ mọ́ ẹ jẹ́ ká máa fèé ṣẹlẹ̀ lórí